له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣọ́tayọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé sẹ́ríkì ògbómákin àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الجزاء أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يغفن إليه سيادة فولون أبا الله لله في الخلق ما خطابة مشيئته ọba tó já sí pé tó bá òun kó dá lára lórí àwẹ̀ irú rẹ̀ náà ló máa ń dá. lílà ìfìlẹ̀ kọ́lẹ́tì máa fi táàrọ̀ ti máa ṣe àtòrò. ìtí tó bá òun ló lè fi àwọ̀ ẹ̀dá rẹ̀ pa. màá lè kọ́ ìròyìn lálẹ́bí fi táàrọ̀ fún lọ́rọ̀. kò kankan táwa á rò pa afẹ́ jẹ́ afẹ́ dà láyé àfi tọ́lọ́ ń bá fẹ́ fún wa. màá lè kọ́ ìròyìn lálẹ́bí fi táàrọ̀ fún lọ́rọ̀. àkàyèmọ́yé ń tèmi àti ẹ̀ ń ẹ̀ lánàá ìtọ́nà tó ń ṣe fún wa lónìí tó yàtọ̀ sí ìsáwà tẹ̀ ti rò tẹ́lẹ̀. dákọ̀dọ̀ lọ mo fa sẹ́sílẹ̀ mẹ́lẹ̀ kọ́ dẹ́wọ̀n dèhè. tí wọ́n bá rò bá kan tọ́lọ́ o. ìdákọ̀dọ̀ lọ mo green kó tan red wá má o. fa sẹ́sílẹ̀ mẹ́lẹ̀ kọ́ dẹ́wọ̀n dèhè. ìjọ tó ti ń tan green fún ẹ tó ti ń pẹ́ lẹ́rìn-ín talorojọ́ rẹ̀ fún. fàtẹ́sílẹ̀ mọ̀lẹ́ kò ní wọ́n ti rí. èèyàn máa ń gbà fọ́lọ́ ni bí wọ́n bá gbà ọlọ́mọdé ajé yà jẹ fún. limu ní kílà tó ń fi máa kọ̀tọ́ lọ́hùn. ما لامرئ حيلة فيما قضى الله. kò tètè kan kò sọ́gbọ́n kan kò sọ́nà àbájá kan fẹ́ dáa. máa lè múrí ní ṣílá tó. ee kò sábòjá kan lọ́rùn ẹ̀pẹ́ o. bí máa kọ́dọ̀ lọ hù. ìtọ́lọ̀ bá ti parí tó parí náà nìyẹn o. máa lè múrí ní ṣílá tó bí máa kọ́dọ̀ lọ hù. ìwọ ló mọ pọ́blẹ́mù ẹ tó ń bí ẹni tọ́lọ̀ bá kẹ́ ìwọ ló mọ pọ́blẹ́mù tó ní tó ń lára ẹni tọ́lọ̀ bá ṣàánú ọmọ kékeré lówó jù ẹ lọ ó ní ewu kí ló ní gan-an ẹni tí ò tí ẹ wà nípò tó ju ẹ lọ ó rọ́dá sọ pé ọ̀gá ẹ káàbọ̀ kó náà bá lè máa rìsẹ́ẹ̀tẹ̀ pé àyín ni bàbá wa o bàbá ọ̀gá lẹ́yìn o. máa lè mọ èyí ní ìlà tó fi máa kọ̀dọ̀ lọ́hùn. kí ni tó fẹ́ ṣe bí iṣẹ́ tọ́lọ̀ ń parí. máa lè mọ èyí ní ìlà tó fi máa kọ̀dọ̀ lọ́hùn. àdúpẹ́ fọlọ́run ọba tó dá wa tuntun ṣe wa kùdè ní àgbà fọlọ́run ọlọ́run àgbà fún ẹ̀

ibi tá a dé lánàá náà látún ti ń tẹ̀síwájú lónìí a ti ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ Ramadan nípa ta lọ́lọ́run tó dẹ́ ìní àti ẹ́ ó dẹ̀ ń dùn wa ń ká wa lára ó ń dùn wa ní egungun àti ṣan pé a mọ̀ tó jọ́ ọba wa gbogbo ọba ọba alágbára ọba ọba ayérayé ń ṣe kí ló dé tí gbogbo

kí náà ọ̀kan tó ń ṣe yìí ń bọ́ náà ọ̀kan tó ń gbà yìí kí ń bọ́ náà tó ń yà sí yìí oríṣiríṣi là ń rí láyé àtúrí mi bá sókè ń bọ́lá tún bára wa yìí ṣe kàlọ́wà sí à nǹkan pọ̀ láyé lóríṣiríṣi àgbélẹ̀rọ ọlọ́run làwa májà ṣòfò زين له سوء عمله فرآه حسنا olórí wá sí láyé náà ní kájẹ́ káwọn èèyàn mọ ọlọ́run kọ́ dẹ̀ máa sin lọ́run. فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون آية إسافين وللوني أفمن زين له سوء عمله فرآه حسنا الله بني ẹ̀rẹ́ ni tí ẹ pé èṣù ti dìsáyìn iṣẹ́ rẹ̀ fún ìjọsìn rẹ̀ ìbúkọ́sìn tó gbà lọ́lọ́wọ́ rẹ̀. wọ́n ààrùn ọlọ́run ní ṣètọ́ ní dẹ́ dìsáyìn ẹ̀fún pé má dáhùn bí tó wáyé lọ́nà fọ̀rọ̀ ààrùn hasana òun náà dẹ̀ rí nǹkan ní tó dáa. fọ̀rọ̀ ààrùn hasana. kọ́dà ni tó bá tún pè sójú ọ̀nà tọ́lọ́ nǹkan ṣoṣo iná tún máa bí pé wóróworó làfáàyè hasana. ọlọ́run náà nínú àti máa wá rí nǹkan bí n tó ń ṣe bí tó da a máa rí tó kódà tí máa tòyàn

ò fẹ́ tó fẹ́ wọná padà o. wọ́n yà hàn dí ìmọ̀ ìyájá. ẹgbẹ̀rún wà sí òye ọmọ náà kúrò nínú náà o. wọ́n yà hàn dí ìmọ̀ ìyájá. àákọ́ gbìyànjú tiwa ká sapá tiwa ni bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa tún jẹ́ okùnfà fẹ́ni tí ó fẹ́ wọ̀ tán tọ́lọ́ máa fi yọ padà. wọ́n yà hàn dí ìmọ̀ ìyájá. ọlọ́run bẹ́ẹ̀ náà ló ọlọ́run tún máa fẹ́ni tó bá ń wọ̀ ọ́n ẹni tí fámílì mi bá fẹ́ sọ ní kí wọ́n sọ mọ́ ti decide. ọyá àdí ìmọ̀nyàṣá. family in interest. ṣẹ́rí tẹ́yìn bá àná òsì sí ẹkọ̀ máa rí ah in fact dan apá ti gbà slam ah in fact dáàdì ti gbà slam ah in fact wọn kú ti gbà slam tí wọ́n respect ẹ̀yin náà náà ṣe tí interest gan mọ́mì ẹ̀yin náà ọmọ yẹn ń wò tẹ́yìn náà bá ti bẹ̀rẹ̀ sí ṣe slam lónìí ẹkọ̀ máa rí pààlù ọmọ yẹn náà rifat mọ́mí ni mo tẹ̀ ń wò pé kí ni mọ́mí máa sọ àti mọ́mí náà ṣe máa change ah èmi náà ṣe rifat ọba tí máa fi ẹni tó bá wọn mọ̀nà náà fòsókà wá sọ fún ànábì pé àwàlàwárò kó ń ká wà lára lónìí. Wàlá jẹ́dà àbẹ̀nà fún súnkà. Ó ká ànábì lára jù báyìí lọ lánàá. Àléyìn mú ṣàṣàrọ̀. Ọlọ́run ní ká ànábì máa ṣe wá sí ó ní kó máa ṣe lọ o. Wàlá jẹ́dà àbẹ̀nà. Ó wá ní àwọn èèyàn gìnà o. fàlà tẹ́bí ń abẹ iná fúnṣùkà àléyìn mùsàkọ́. ara ni máa wò pa àwọn èèyàn gìnà ìgbẹ́gbẹ́ máa dúpẹ́ ti ẹ ní. iná lọ́la àlímọ̀ bí máa yẹ ẹ̀sìn àrùn. torí pé kí ni ìlóòótọ́ tọ́lọ́ bá ṣàánú èèyàn ó máa yíyàn gan-an a máa wá ṣe níbi pé kí ló ní tí ò yẹ ni tí ò yé yìí. iná lọ́la àlímọ̀ bí máa yasna'un. ó dàbí kẹ́ ẹ máa kọ́ ẹni orí ẹ̀ kú ní ìwé ni kẹ́ wá sọ fún pé two plus two tó sọ fún pé two ah no four four two plus two méjì ká tó fi kún méjì ó jẹ́ kí ni four ó gẹ̀ẹ́sì ní yẹn pẹ̀lú wàhálà.

olùkọ́ á tún sálàyé ṣe ọmọ mi àtúnṣe máa náwọ́ ni pé ánsà kò tí yé mi àwọn ti yá àwọn tó ẹ̀ rárá ọpọlọ yàtọ̀ tọpọlọ bẹ́ẹ̀ náà lọ̀nà ọmọta wà yìí kọ́lọ̀n tó jẹ́ kó yé ni ni o kò bẹ́rọ̀ dé o. ní o. Ẹ̀bálẹ́ka kan dùn mí nǹkan bólú. Ara ní ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó ń ṣe ìsìláàmù lónìí, ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó ń ṣe súnà lónìí tó gbẹ́sìn lónìí. Ẹ̀bálẹ́ka kan dùn mí nǹkan bólú. Ara ní ọ̀pọ̀lọpọ̀ iná ṣeré lánàá tí nǹkan òye yín rèé o. Famanna Allahu alaykum fatabayyanu. Ẹni tó bá ti sọnù rí àmọ̀yì kéèyàn bọ́ sójú ọ̀nà. Ẹ̀bálẹ́ka. ni òṣètọ́ ká máa fẹ́ni tí ò bá sí

kọ́dẹ̀ bá dúró tì í. kadhalika kuntum min qabilu famanna Allahu alaykum fatabayyanu inna Allaha kana bima ta'maluna khabira. torí ìdí èyí ká máa ṣàlàyé fáwọn èèyàn náà ni torí pé gbogbo ń tá ṣe gbogbo ẹ̀ náà lọ́lọ́ máa fún wa nírò wọ́n àfà tó bọ́ sórí social media tó bẹ̀rẹ̀ sí bú àwọn ẹlẹ́sìn kan tó ń ṣépè tó ń sóde ọ̀rọ̀ tó ń fi wọ́n ṣẹ̀sìn

bákanáà ká sìn pẹ̀lú pé báwo lẹni tọ́lọ̀ ní kó wá kọ́ wa ṣe kọ́ wa ìtò tẹ̀lé lónìí náà ni àdákọ̀wá tàwátọ́wá là ń ṣe islam à ń kírun à ń ṣe sìn kápáyọ̀ ọlọ́run nínú tá à ń ṣe o kí ni túmọ̀ páyọ̀ ọlọ́run. ìmtìfàlù awamiri wa tẹ́ríkù nàwáhì. tá à ń pè ní pé èèyàn páyọ̀ òun sọ ni àbánábì a sọ sọ́lọ́sọ́lá lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yẹ ẹ̀sọ́ka àyí máa ń yé à ń àṣẹ ọlọ́run ọba wò àwọn kan yi kò tí yí àwọn èèyàn mm-hmm. ọlọ́run sọ̀rọ̀ wọn á sì máa wò pé ẹ ṣé kí ni ẹ pè mí ṣá ọlọ́run ò sọ pé kó pè ẹ̀ <laughs> ó sọ ni ó pẹ́ láṣẹ ni ó dàbí kí ọ̀gá lápẹẹrẹ kọ́gà ọmọ iṣẹ́ lápẹẹrẹ ọ̀gá ni máa bèèrè lọ́ọ̀mọ́ ẹ pé ẹ̀ṣọ́ kọ̀ǹfínẹ́ǹtì fún ẹṣá gbé fáìlì lọ sọ́fíìsì ps kí dàdẹ́ tó máa bèèrè lọ clark clerical officer tó rán pé ṣó kọ̀ǹfínẹ́ǹtì fún ẹ láti lọ́nsìn àá kí ni iṣẹ́ ẹ̀ tí ò bá nílè lọ kò tó bẹ́ẹ̀ ọ̀n bèèrè rú yẹn. wà máa àtàkùnmù rọ̀sùlù fọ́kùnbùkù wà máa náà kùn àánú fàntàkù. abẹ́kọ̀ ọmọṣẹ́ máa sọ pé ìwẹ̀sùnkọ́tọ̀ ga ní kí n ṣe yẹn kò kọ́fínẹ́ǹsì fún mi ò fún mi ò ní lè ṣe yẹn àná àfúrọ̀ mi ṣe lè lọ sí ọ̀dọ̀ ps yẹn dáa pé màá fẹ́ gbé fún sẹ́kẹ́tì wọn tó bá ti dìrọ̀lẹ́ á dẹ̀ máa gbé fún wọn lọ́la rárá o.

ẹ má padà débẹ̀ ẹ padà ẹ kúrò ńbẹ̀ náà ni problem lọ́wọ́rì ni ìwọ́n tó ẹ̀jẹ̀ fẹ́ máa ṣe Islam tó ń gbọ́ mi tó wọ́n ti wà lọ́nà Ọlọ́run á mi ṣe wọlé láyàtàláfíà Ọlọ́run á mi ṣe dé láyàtàláfíà ọ̀nà yóò ní dàrú mẹ́ lójú pẹ̀lú ògùn Ọlọ́run ṣé orí lára problem tó sì wà nínú Islam àtàwọn mùsùlùmí tó ń bọ̀ wá bá kó tètè gbọ́ kó tó wọlé àwọn ni pé àwọn àṣẹ Ọlọ́run àtàṣe òjíṣẹ́ ẹlòmíín nu wákàn ṣe Islam ni àṣẹ yẹn ò lápá lára ẹ̀ kò tẹ́lé àwọn tá à ń sọ bọ̀ lẹ́ẹ̀kan nìyẹn àwọn tá a sọ pé discourage ìwọ tó yóò tí ìfẹ́ máa ṣe islam nìyẹn ó gbọ́ ó ṣe islam àjọ ń kírun ṣùgbọ́n kò tẹ̀lé àwọn àṣẹ inú islam kò tẹ̀lé àwọn òfin inú islam àwọn òfin yẹn ni ẹ ṣe ẹ má ṣe ọlọ́run dẹ̀ ní káànábì sọ fún akó gbogbo ohun tí wà máa nà ha kó máa níhò fàǹtàhù gbogbo ohun tó bá ti kọ̀ fún wa pé ká má ṣe ọlọ́run ká jìnà sí ni. wattaqullaha innallaha shadidul iqabi innallaha shadidul iqabi. ọlọ́run wattaqullaha ẹ páyà wọn ọlọ́run. wattaqullaha. ẹ bẹ̀rù ọlọ́run ẹ tẹ̀lé àṣẹ o. innallaha shadidul iqabi. ọba ọba tó dé láti jẹ ní níyà ni o bá ṣe ń sọ pé ọba ọlá àánú ọba oníkẹ́. Eh, bẹ́ẹ̀ náà ni kó máa rántí pé ọlọ́run ọba ọba tó lé láti fìyà jẹ ni ni o tí yàn bá kọ̀ láti ṣe ohun tó ní kéèyàn ṣe o. àlìbádá tó ṣámìlà. bákan nínú tá a tún gbọ́dọ̀ mọ̀ nínú ní tún mọ̀ pàtàkì ẹ̀dẹ́ ènìyàn ẹ̀dẹ́ wa àdámọ́ wa bọ́lọ̀ ń ṣe dá wa ó ń padà síbi pé mímọ̀ wàhàdàníyà ọlọ́run ìkan lọ́lọ́run àyàfẹ́ tó bá yá ti pé ìlà mọ́nà ìnìhàrọ̀fàtì tọ̀bí àtùhù àfẹ́ni tí tọ̀bí ààrẹ bá ti ní iṣù ẹni tí nature rẹ̀ ò bá nọ́mà mọ́ ní òní mọ̀ píkan lọ́lọ́run ṣàkó bá ṣe ń sọ yìí náà àwọn ẹlòmíín wà tí wọ́n bá gbọ́ òórùn nǹkan tó ń ta sánsán á ní òun wá láìkì òórùn yẹ òórùn tó ń òun adẹ̀rẹ̀ adẹ̀lẹ̀ òun èsì ẹ̀ wọn kọ́ta lómi wò tí wọ́n admire tí wọ́n like ẹ̀ sẹ́lẹ̀mí bá dẹ̀rí kò ní á ní èhún dẹ̀ èsì kí nìyẹn bó tẹ̀ ṣe ń wò bìnàbìnà yẹn á ah, gbogbo ń tọ́ sí débí ni wọ́n kọ̀mẹ́ǹdì ẹ̀ kí problem ní tsọ́ rẹ̀ ó ti wà ó ti wà corrupted ó ti wà tẹ́tẹ́. ẹ̀lẹ́ tí ní tsọ́ bá gbádùn tó nọ́mà a mọ ìran tá ń pè ní ìjọsìn fọ́lọ́run ní ìjọsìn fọ́lọ́run àti ìjọsìn fún tí kìí ṣọlọ́run pé látẹ́kọ́tẹ́ sí aláwà kẹtì mú àdàdìn bàlíjẹ kú ní fi bí máa yà bí. tẹwárí ìjọsìn fọ́lọ́run àti oríṣiríṣi ọ̀nà ládẹ̀ ń gbà fi sin lọ́hun láwọn tó làkalẹ̀ fún wa. tàbíkìrì láàyè fi kò lè ha lè. irú àtúkárò nísìnyí gbogbo ìgbà ní ẹ̀lì máa ṣàkáà. wà á dá ìsọ láti fi àwọn ìlúwà kìdì á. kíkí ní ìsìn ìkan nínú àwọn ọ̀rọ̀ ọjọ́ sí ni awáyé wá sí lọ́hùn ni kò sí stéètì kankan fún wa. wà á náà mú àwọn kan tó sáhárì ìbèlè ṣègì fáárì. kásìn ọlọ́run ọba nígbà tí a bá ní lásìkò oorun ká kírun lásìkò lákọ̀ọ́kọ́ kájílóru káṣàdúà káwà lásìkò sahur kátọ̀rọ̀ sífàr bọ́lá ń ṣe ròyìn àwọn ẹni rẹ̀ síwájú tó wà fí asaharihim hum yastaghfirun ọlọ́ ní àsìkò sahur kò tún gbà ẹ̀kọ́ kan sí lélẹ̀ yẹn ní wàbílẹ̀ asaharihim àwọn ẹni ọlọ́run ọba olùjọ́sìn fọ́lọ́run wọn a máa ṣe sígfàrò lọ́pọ̀lọpọ̀ so lásìkò sahud nínú àwẹ̀ rọmọdọ́ọ̀nù ni àtìgbà tí kìí ṣàyọ̀ rọmọdọ́ọ̀nù àsìkò yẹn inú àsìkò tí ẹrú máa fi ń túbá tọrọ àforíjì lọ́sọ́dọ̀ Ọlọ́run gan tó fẹ́ fi bẹ̀rẹ̀ ayé rẹ̀ ní òjò ọjọ́ yẹn tó tún fi tọrọ àforíjì lórí tó ṣe lánàá kó tó sùn ó tó wá fẹ́ fi bẹ̀rẹ̀ ayé tuntun lénìí torí ìdí èyí ẹja gbọ́ ẹ̀sìn wáyé ń tá ń pè lẹ́sìn rí ń tá wáyé wá ṣe rí èyí àbí kí ni wọ́n wáyé wá ṣe wọ́n lẹ́nìkan ó nù awáyé wá ṣe rí tó bá ti ṣẹ̀sìn Islam láyé ó ti wáyé wá ṣe rí àmọ́ ah, kí ẹ kó rí rẹ̀ mínà kíra ní kó rí rẹ̀. wọ́n ní àbí zẹ́rì lẹ́fì fárí rọ̀dí aláhùn àníhù. eléyìí náà ní àdéhùn tó mẹ́nu bà lónìí lábẹ́ pà ń júwe ìjọsìn fọ́lọ́wọ́n bá fún wa yìí. wọ́n sallallahu alayhi wa muhammad sallallahu alayhi wa sallam bí zẹ́rì lẹ́fì fárí àwọn ni wọ́n ṣàlàyé àdéhùn ipa nàbí sọ̀rọ̀ yìí. àrọ́bì yìí tabaraka wa ta'ala. àwọn àdéhùn sọ̀rọ̀ yìí fáwọn pé ọlọ́run ọlọ́run ọba ló sọ o. Anàwò kọ́lá. Kí lọ ọlọ́run ọba sọ? Yá ìbádí. Ọlọ́run ọba ni mo pè rú mi. Ìní àrọ́mútò bòlí màálà náà fòsí aláwọn ènìyàn ọlọ́run ṣe àbòsí léèwọ̀ fúnra mi. wàjà àìlítò bẹ́ẹ̀nà kan mú ṣàrọ̀mà hàn. mo dẹ̀ ṣe léèwọ̀ fún ẹ̀yin náà ẹ má ṣàbòsí mo ṣe léèwọ̀ fún yín. bàbá àtàzọ́ làmú. kí ni àbòsí sọ́lọ́ ṣe léèwọ̀ fún ara rẹ̀? àbòsí pé ń tó bá tọ́ sí ẹ náà ló máa gbà ń tó bá ṣe náà ni wàá gbẹ̀sán ẹ̀ èèyàn ní gbà lùbọ́sà kó wẹ̀ fọ́ èèyàn ní ṣe dáadáa kọ́ lọ wá fìyà jẹ́. ọ̀la tánzọ̀ la mú. ọlọ́ ni ẹ̀yin náà máa ṣàbòsí. yà ìbádí. èmi ní kẹ́ ẹ sìn ẹ má sìn nǹkan mi. yà nǹkan tí mo dá ẹ ti ṣàbòsí pẹ̀lú mi ọlọ́. yà ìbádí. ọlọ́run wá ń sọ̀rọ̀ síwájú ní mo pẹ̀yẹ́ rù mi. kullukum dallu. ibi civil servant ìyẹn kí ló tó wàá jẹ́ irú ọlọ́run. Allah. kí tó dẹ̀ gbówó lórí ilé yẹn àǹfààní tó bá ń ṣe fún ẹjú sálárì ẹ lọ ṣó mọ̀ ni tọ́lọ̀ bá gba ìkan nínú ojú ẹ méjèèjì sápa gbogbo sálárì ẹ thirty years tó ka wọn náà ní kò ka kí ló wá ń retí kí ló ń retí atẹ́gùn bá ń kọ́ ẹrú ọlọ́run ti wá wọn ànábì ọlọ́run náà ẹrú ọlọ́run ni wọ́n Irú ọlọ́run ni wọ́n. Ọlọ́run ni mo pẹ̀yẹ rú mi. Kullukum dhalun illa man hadaytuhu. Ọlọ́run ni gbogbo yín pátá lẹni tẹ́ ẹ ti nù. Àfẹnitọ́ ìyìn ọlọ́run bá ṣàánú ẹ̀ tí bá ní kó wà lójú ọ̀nà nìkan. Bàtàdú ni. pé kí n túbọ̀ fi yín mọ̀nà sí kí n bá lè tọ́ pátá ọ̀dá ti bẹ̀pa níwá ilé jì níwá aláìní níwá Allahu Akbar. fàṣẹ́tún ìmú ni òtò ìmú kan. aláàní ẹbẹ̀ mi kí n fún yín lóúnjẹ ẹbẹ̀ mi kí n bọ́ yín ẹbẹ̀ mi kí n pèsè jíjẹ mímu fún yín nírọ̀. òtò ìmú kan. àbòrò pé owó tó ní lọ́wọ́ tó ẹ kó tó bọ̀ ẹ̀ ní tọ́lọ́ bá fẹ́ fi pa ẹ owó wà lákàntì ò ní rí gbà. ìmú ni. fọ́sẹ̀bùrìmúní. owó wà ń lé oúnjẹ wà ń lé wọ́n á dẹ̀ jẹ́ ẹlòmíì gbé báyìí wọ́n á dẹ̀ máa fún ní búrẹ́dì gbígbẹ jẹ. ọlá ní èmi ká ẹbẹ̀ pé kí n bọ́ yín kí n má fìyà jẹ kí n má fìyà pa yín kí n má fìyà fún yín. yà mo yẹn rù mí. ọlọ́ni àrùn òun ní ìṣẹ́ẹ̀bá ti ẹ̀mọ́ gbogbo tí ẹ̀mọ́ bẹ̀ jídá pé òwò lẹ dáyé ni. pàtàkì tún ní. abẹ́ntí má daṣọ bọ̀ ẹbẹ̀ mi pé kí n má pín láṣìírí. pàtàkì tún ní. ọmọ ìjọ àṣírí oníkálukú ọlọ́mọdé ó o. amina. ah ọlọ́ni yá ìbàdí ọpẹ̀yẹrù mi iná kó mú tó kú tí ó nàbí lé ilé wa nàá ọlọ́ni àṣìṣe pọ̀ lọ́wọ́ ẹ̀yẹ ẹ̀dá ṣé ẹ̀mọ̀ ní pẹ́ yín ṣàṣìṣe lọ́sàn yín ṣàṣìṣe lóru ni wà náà gbéró gbóná bá jẹ mi àá pẹ̀lú bẹ́ẹ̀ náà mo tún ṣàforíjà àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín lápapọ̀

dúrúrí fàtẹ̀dúrúní. àti ẹ̀ tó bẹ́ à lè débi tá a ti fẹ́ sọ pé a fẹ́ kó wàhálà kó ṣùtá kó nira kan bóun ọlọ́run àwa kọ́ ẹ̀mí wa ò gbé. wọ́n náà wọ́n ayé parí jọ kọ́ gbárùjọpọ̀ torí ẹ̀ ọlọ́run yẹn ni kí wọ́n máa ṣe tiẹ̀ tí wọ́n bá ti dìrọ̀ mọ́ lọ́n tápá ayé òka apá oṣó òka apá àjẹ́ òka apá ológun òka apá àwọn afá alásàsí òka apá àwọn pátó onísàkóso òka gbogbo àwọn èèyàn ní di ayé tí wọ́n gbárùjọ pọ̀ kọ́nà wọn fẹ́ sàtọ́lọ̀ wọn ò tó bẹ́ẹ̀. ìnàkún tí wọ́n bá ń sin ọlọ́run yẹn tí wọ́n náà dìrọ̀ mọ́ apá àsàsí ò lè ká wọn náà. ìnàkún làwọn wàlá dẹ́bìrì búná fún ẹ̀yìn fàtàǹfààrùní. tó wá gbọ́ bọ́lọ́ ti já ráǹkì gbogbo ọlọ́lá ayé àti gbogbo onímọ̀ àti onípò ayé. wàlá dẹ́bìrì búná fún ẹ̀yìn. ọlọ́run bákan náà ẹ̀ tó bẹ́ẹ̀ lè ẹ̀ tiẹ̀ lè lálàá dúpẹ́ fẹ́ ràn mí lọ́wọ́ fatanfa'uni. ìrànlọ́wọ́ ni mò ń retí lọ́dọ̀ yìí tẹ́ fi máa sọ pé fẹ́ àṣìṣì mi. fatanfa'uni. tẹ́ bá ṣe dáadáa mọ́nà àmìlà sọ́ọ̀lẹ̀ ha. falẹ́ náà fún sí i. aláàlá ni tó bá ṣe dáadáa nínú yóò ṣe fúnra rẹ̀ ní èmi kọ́lẹ̀ ṣe fún. yà ìbádìí. Allahu akbar wo bọ́ọ̀lù ọ̀hún ṣe dangrèdè mi àti ẹ̀ tó ń ṣe ìgbéraga tó rò pé jẹ́ nǹkan kó tó bá kàn bó ṣe ń fi wá hanra wa pé bẹ́ẹ̀ ṣe mọ̀ rí o àbí rò pé jẹ́ náà tó bá yẹ pé èèyàn bí ló bá ló jẹ́ èèyàn bí ò ní ìwọ̀n ọlọ́run lára tó bá dẹ̀ ìjéyàn rẹ̀ ló ló jẹ́ ìjéyàn rẹ̀ kò ṣàǹfààní kankan fọ́lọ́run náà ló ṣàǹfààní fún ولن من عمل صالحا فلنفسه ومن يساء فعليها ثم إلى ربكم ترجعون الله واني أتولو شيري أتولو شيدي أي مجيجين قربوا أبي ميولون قرباتان wọ̀lá ń tẹ́ bílògbò náà fún ẹ̀yìn fàtàǹfà ní. ẹ̀ lè tiẹ̀ láǹfààní pé ẹ fẹ́ fara kankan ni mí.

gbogbo yín lápapọ̀. láwọn àna wà lákọ́. ó jẹ́ pé ẹni àkọ́kọ́ nínú yín. wà á àkìrọ̀ kan. àti ẹni ìkẹyìn nínú gbogbo ẹ̀yàn dé nìyàn. wà ínsà kan. àti àti èèyàn nù yín. wà jìnnà kan. àti àlejò nínú yín. kànú aláàtí kọ́kọ́ lè bí rọ̀júlẹ̀ wà áhídì mí kan. ọlọ́ni kẹ wá fọ̀rọ̀ sẹ́ni ẹnìkan tẹ́ rò pé ló pa ọlọ́run bá jù láàrin yín pé ó fẹ́ bí ọlọ́run sọ̀rọ̀. má bàdàdà lè شيئا ọlọ́run ní kò lé nǹkan kan fún nínú ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ ti pọ̀ tó ní dáadáa yẹn kò lé nǹkan kan kún nínú ọlọ́run ọlọ́run fi múlìkì ṣe yá kò sí tó lékún ya ibadi ọlọ́run mo pẹ̀yẹ rù mi láwọn náà walakum wa wa jinnakum ọlọ́run ó tún so bó ṣe tó kẹ èèyàn nu yín àlùjọ nínú yín. kánú aláfojújáde kan níbi ìrànjú lè wá ìdí mi kan. kẹ wá kóra ń jọ pọ̀ kẹ wá ní ẹni tó jẹ́ pò kíjù láàrin yín kóhun tó ń fọtí tó ń mutí tó ń mẹ̀jẹ̀ tó ń mùmùkúmu tó ń ṣèṣekúṣe kẹ wá dẹ́ fẹ́ wá tasọ́ lọ́hùn. màá ná kó sọ̀dà alékẹ́mi mú ní kí n ṣe yín á. ọlọ́run gbogbo wà bàjẹ́ tẹ ẹrù pẹ́ fẹ́ hù lórí ilẹ̀ yẹn kò dín kankan kù nínú ọlọ́run ọlọ́run yé sin tọ́lọ̀un dá ma bá dẹ̀ jẹ́ ń sin náà látún ṣàlàyé rẹ̀ bọ̀ díẹ̀ díẹ̀ yìí a máa wọnú ẹ̀ náà ní sàn-án a ń bẹ ọlọ́run kó gbẹ́ ilé ìta ní ìbádà fún wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fọ́ ní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandine fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ dọ̀kítọ̀rọ̀ wa ní 080 Facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.